oníbèrè béèrè pé kí ni àdúrà tí a lè ṣe ní tí a máa ṣe ní sajdatu shukr. bisimilahi alhamdulilayi salatu wasalam wa sallallahu wa ala alihi wa sahbihi wa ala jina mọlá. sajdatu shukr àdúrà kan tó wá àbí ẹ̀rí kan tó wá pé yẹn lè ṣàdúrà ń bẹ̀ pé ń tó wá náà ni pé èèyàn lè forí kan láti fi dúpẹ́ fọlọ́wọ́n rest over sóyè so that hadithi uh, tó wá ní pé èèyàn lè forí kanlẹ̀ tí pé ṣáàtì ṣokùrù tó ń jẹ́ sọdọ́dù ṣokùrù àbí ṣáàtì tó ṣokùrù so hadithi tó wá yẹn so ọ̀tọ̀ àwọn onímọ̀ mi rí i pé ó lẹ̀ ṣùgbọ́n ọ̀nà tó dọ̀wà pọ̀ tí ara àwọn onímọ̀ ṣe ṣe kan tẹ̀sí méjì náà àwọn onímọ̀ hadithi náà sọ pé hadithi tó bá láfíà ni so lórí yẹn tí ọlọ́run bá tí èèyàn bá rí nǹkan tó dùn yàn nù sóye kàdúnú bá ṣẹlẹ̀ sí yàn èèyàn lè forí kan lẹ́kẹ́yàn fi dúpẹ́ fọlọ́wọ́n àbá sóye so that eh, gẹ́gẹ́ bí ẹ̀rí tí ó wá àbí hadith tó dá lórí pé èèyàn lè ṣe bẹ́ẹ̀ nǹkan pé èèyàn tó ń ṣàdúrà dàbí èèyàn ṣàdúrà bẹ́ẹ̀ so that ẹ̀ma eh, ẹ̀rí kankan tí ó wá nípa pa pé èèyàn tó ń ládùn ọkàn tí èèyàn ṣe tàbí pé wọ́n forí kan kó fi dúpẹ́ fọlọ́wọ́n àbá ẹ̀ náà ṣe pè ní sojúdò ṣukr àbí sájítà tó so ìforí kan lè dúpẹ́ fọlọ́run ọba so ẹnu pé tó lè tí a lè sọnù pé ǹjẹ́ irú tá a máa bí tá a bá forí kan So fọlọ́run ọba pé eh, subhana rabbiyal a'la so ǹjẹ́ èèyàn jẹ́ èèyàn lè wí àbí èèyàn lè wí so tí a bá òye sí hadith tó sọ pé. Eh, so sorry pé bóyá tí wọ́n bá wòye sí pé nǹkan eh, eh, tí èèyàn máa ń wí nípa tí wọ́n bá forí kanlẹ̀ tí wọ́n máa ń kírun so ǹjẹ́ yẹn lè rí bẹ́ẹ̀ mi lè rí bẹ́ẹ̀ bóyá tó bá ta ọwọ́ lànà sí so so bóyá lè rí yẹn pé sùpẹ́nà rẹ̀ bí àlàálà nítorí sáà tí àdéhùn lórí ni pé kí wọ́n forí kanlẹ̀ èyí náà ni ti ó wà níbi àdéhùn tán pé kí wọ́n forí kanlẹ̀ pé láti fi dúpẹ́ so yẹ so ìrìnà àdéhùn kan tó wá tó ń sọ tó lè ṣẹlẹ̀ sọ fún wa pé bóyá ìlú ṣàdúrà ń bẹ àbí àdàkọ àwọn níbẹ̀ ọlọ́ọ̀lẹ́mọ̀.